rí gẹ́gẹ́ bí nǹkan tí tèmi yóò sọ ní ẹ̀yìn wọ́n bá mi tẹ̀síwájú gbà nínú ẹsẹ̀ kẹrin ó mú wá sọ kọ̀ọ̀kan pé tóun bá wá ṣe ọgbọ́n fẹ̀rẹ̀ pọ̀ Impressive. Balogun Saheed Balogun. A round of applause for Saheed Balogun. Àtẹ̀wọ́ ilẹ̀ iṣẹ́ wọn látẹ̀wọ́. Ẹ̀ka ká àtẹ̀wọ́. Saheed Balogun. Hello guy please can you come over here? Jọ́dánì. Can you come out please? Wàhálà àti òkò ọmọ. I just said honourable me sọ pé Saheed mi kọ. You coming? You coming? When? Gbogbo àwọn ọlọ́lẹ́kùn náà ti ń fi náà. Bẹ́ẹ̀ni. Ìjọba tó bá ń fẹ́ mi Adébáyọ̀ náà fi náà ní ọlọ́lẹ́kùn kébi náà tiẹ̀ ká mẹ́rẹ́dẹ́ mílíṣọ̀n àbí níjẹ̀bú àbú ebẹ̀ àwọn èèyàn mi náà sì ń wọlé Rukayat Gawat Gawat àwọn là ń dóde. àmì dóde wọn mọ ó fi àkókò ìpè kò sí ó fi àkókò ìpè àti mi Ronke Oshodi Atoni Ronke Atoni can you come please láì tọ́ bá mi gbé bọ́ọ̀tù àlọ́ mi sí bíbá yìí she is gonna say something ẹ kí gbogbo báàgì máa bọ̀ lókè gbogbo báàgì wá sí báàgì ká máa bá máa bọ̀ lórí stéèjì kó tó pé mo pe gbogbo báàgì pátápátá láìtán bá mi gbé ìkọta torí ẹ̀wà bíi African culture culture bá mi gbé àti Rónkẹ́ Oṣòdì ẹ jẹ́ kí wọ́n sọ fún yín dáadáa iléeṣẹ́ ta ti ń ṣe ọṣẹ tí kì í ṣe wípé ó máa jẹ́ kó dúdúná àbí ó máa jẹ́ kéèyàn bàjẹ́ ẹ lọ sí iléeṣẹ́ wa ní Ìkòròdú àbí kẹ́ máa bọ̀ lẹ́kọ̀ọ́ ní GRA iléeṣẹ́ aramọ́t ni mò ń polówó wọn ò fún mi lówó ṣùgbọ́n àǹtí mi ni wọ́n aláàjì lọ́kọ wọn àti Rónkẹ́ some people don't know the reason why we are here today and uh, mo wá jẹ́ kí wọ́n mọ̀ wípé ó jọ mọ́ giving back to society in conjunction of giving back to society lẹ́yìn náà torí ẹ̀wà bíbá ẹ̀ lónìí ṣùgbọ́n nísìnyí mo fi ń ṣe àsìkò yìí láti so much.